ǹjẹ́ ẹ̀yin fẹ́ mọ òdodo ọ̀rọ̀ nípa ìlera yín ẹ máa darapọ̀ mọ́ wa lórí ètò àlàáfíà rẹ níkànnì gbóhùnsáfẹ́fẹ́ Royal FM ninety five point one Ìlọrin ní dédé aago kan sí aago kábọ̀ ní gbogbo ọjọ́rú Wednesday àlàáfíà rẹ lè tó ètò làlàáfíà rẹ. o ò gbọ́ orin yẹn ni. Ah, ah. tí mo tún fẹ́ tún gbọ́ ni. Ah. orin yẹn dùn ó dùn ó dùn ó tún mú ọgbọ́n dání. àwọn orin evergreen ni. ṣé a lè rí àwọn orin yẹn ní ayé òde òní. mi ò lè sọ o torí pé àwọn orin táwọn èèyàn fẹ́ gbọ́ nísìn orin tó máa dùn gbàgbàgbàgbà hmm. tó máa jó sí ni. orin yẹn ó dẹ̀ ní ìwúlò nígbà yẹn ó dẹ̀ tún wúlò ní hmm. ayé òde òní gan ọ̀rọ̀ igi egbò olóró iná ni wàhálà ni nígbà yẹn o wàhálà yẹn gan ti wá fẹ̀ gidi gan nísìn. Hmm tó tọ́ lórí sọ hmm. ìdí yẹn tá a fi gbé ètò tòní kalẹ̀ hmm. Hmm. orí ètò àlàáfíà rẹ lẹ́wà o tó ń déṣe ti gbọ̀nyìn láti ìkànnì gbóhùnsáfẹ́fẹ́ Royal FM ninety five point one Ìlọrin orúkọ tàwa ò sì yí padà Paul Covel mi ń jẹ́ ọ ṣé mo mọ orúkọ ẹ ṣá. bẹ́ẹ̀ omi ṣàkó lórúkọ ah, tèmi. lónìí lórí ètò a fẹ́ sọ̀rọ̀ lórí àkòrí tá à ń pè ní àṣìlò oògùn ìyẹn táwọn olóyìnbó ń pè ní drug abuse kẹ́ máa wo ní ọdún 2019 National Bureau of Statistics NBS at the Center for Research and Information on Substance Abuse pẹ̀lú àtìlẹ́yìn United Nations Office on Drugs and Crime ìyẹn UNODC jẹ́ ká mọ̀ pé ìdá márùndínlógún nínú ọgọ́rùn-ún ènìyàn ìyẹn fifty percent ní orílẹ̀-èdè Nàìjíríà ló ń lo egbògi olóró ìyẹn àwọn yẹn àwọn èèyàn yẹn wọ́n máa tó èèyàn bíi fourteen million bẹ́ẹ̀ yẹn. fourteen million nítorí ọlọ́run alówó kù gan-an tí ò lo egbògi olóró báyìí. o tẹ wá tójú sí yàn báyìí. kọ́lọ̀ ń ṣàánú wa àmín àmín. ní ọdún twenty nineteen náà ni iléeṣẹ́ ìròyìn èdè gẹ̀ẹ́sì tó ní ẹ̀ka sórílẹ̀-èdè wa ìyẹn BBC News Yorùbá ní ọjọ́ àyájọ́ International Day for Drug Abuse and Trafficking hmm. gba ohun àwọn kan sílẹ̀ tí wọ́n ń lo egbògi olóró wọ́n sọ̀rọ̀ nípa ohun tó sún wọn débẹ̀ hmm. nǹkan tójú wọn rí hmm. àti ọ̀nà tí wọ́n gbà tó fi bọ́ lọ́wọ́ egbòogi olóró yìí hmm. láìpẹ́ ẹ ó máa gbóhùn wọn. tí mo jókòó yìí mo mu oògùn olóró fún ogún ọdún àti ọdún mẹ́ta kò síbi tí mo mú dé orílẹ̀ o kétu o Lagos Island olójú iná àti ìdí òró ní mo ṣe gbogbo ẹni mo ti mu oògùn olóró. gbogbo mi pé ó kí n wọnú iléèwé kí n jáde kí n di ẹni tí mo fẹ́ di láti sí ọkọ mi nìyẹn bẹ̀tà mọ́ tí mo ti wọlé gẹ́gẹ́ ni mo fi rí mo pẹ̀lú àwọn ọ̀rẹ́ ó pé àwọn lẹ́gbẹ́ òkùnkùn ni wọ́n so àwọn yẹn lọ ti lọ tì mí sí ọ̀nà yẹn igbó tó ń pè ní marijuana ìyẹn ni mo fi bẹ̀rẹ̀ so àtìgbà náà mo lò bí ọdún mẹ́sọ̀ nínú díẹ̀. nípa pé mo bọ́ sí àdúgbò tuntun iléèwé tuntun ọ̀rẹ́ tuntun àti pé bí a tún ní pé àìrí àìrí bàbá ní ìgbà tí mò ń dàgbà ó jẹ́ jẹ́ nìkan tó jẹ́ pé mo fẹ́ mo fẹ́ jẹ́ kí àwọn èèyàn gbà mí so tí àwọn olóyìnbó ń pè ní acceptance social relevance so ó fún mi ní ìní ó ṣí ọ̀nà yẹn lẹ̀ fún mi láti bẹ̀rẹ̀ sí tẹ̀lé nǹkan táwọn ọ̀rẹ́ ń ṣe so nígbà yẹn ni mo bẹ̀rẹ̀ nígbà tí mo dẹ̀ bẹ̀rẹ̀ yẹn ó dàbẹ̀ ni pé nǹkan tá à ń ṣe nǹkan bíi ohun eré ni kò jẹ́ nǹkan bàbàrà pé ká lọ fún sìgá ká lọ mu gbó ká lọ mọtí nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yẹn mo kó papọ̀. ọmọ pásítọ̀ wa tá a bá ti torí pé tá a bá ti fẹ́ tá a bá ti fẹ́ lead bóyá prayer àbí tá a fẹ́ ka bible verse nìkan so a kàn máa sáré lọ sí ọkọ̀ máa ní pé ká sáré kàsáré lọ ginger kó máa fa fagbó fa sìgá ìgbà igbó ni mo kọ́kọ́ fi bẹ̀rẹ̀ ìgbà tí máa wọ hundred level ní University of Ilorin so àwọn ọ̀rẹ́ tí mo tí mo dé bá wọn báyẹn àwọn wọ́n ti ń lo àrùn kìíní ìtìpẹ́ so àwọn ọlọ́run introduce mi lọ sí reflon as baba blue òun ni òun ni wọ́n máa ń la tí gbogbo àwọn ẹ̀ máa tó máa blue. a ní lọ class a máa akọ̀ máa wá ní hostel akọ̀ máa mo kó um faragbó I can live stupid life. kò sí ọgbọ́n tí mo fi ń mú nínú kí n ṣe bí afọ́jú àbí tẹ́ǹdì afọ́jú nígbà tí màá present bí ẹni tí ọwọ́ ẹ̀rọ báyìí màá fi máa tọrọ owó nígbà tó ẹ̀sẹ̀ wọra tán tàbá wà ní Lagos Island a lè tọwọ́ sábẹ́ aṣọ báyìí tàbá máa wòyàn nídìí mọ́tò pé rá hands up ṣe fẹ́ kú nàbí o fẹ́ fi sílẹ̀ pàṣẹ ìgbésẹ̀ àjẹsàwọ̀ kọ́là. pàrà tí mo máa dé ilé ìwé báyìí ni mo ti wọ ẹgbẹ́ òkùnkùn àti ibẹ̀ ni ìrìnàjò yẹn tún bẹ̀ sí ń tẹ̀síwájú sí. kò kéyìn yẹn mi kì í snip ẹ but àwọn kan máa powder yẹn gbàmí ìtọ́pẹ́ máa yí gbọ́n yẹn láti máa fi sórí ẹ̀ a máa ń pè ní lining láti máa fi lè sórí ẹ̀ díẹ̀díẹ̀ a máa fi fà so gbọ́dọ̀ mo fi bẹ̀rẹ̀ ní ládùúgbò náà gbàdúrà yá sk ní òde a máa ń pè ní skunk sk abẹ́lá tó máa lò yẹn náà ìgbà tó yá àwọn tí ń introduce wa sí kòdí. mo níṣẹ́ kan tí mo ṣe ń gbà láti ṣe sílẹ̀ nígbà tí bá ti jẹ gbèsè díẹ̀ mo ti kọ̀ mí díẹ̀ rẹpẹtẹ mo ti dáràn mo kàn gbéṣẹ́ fún yàn kí n náwó jẹ màá promise wọn pé ọ̀la o ẹ wá o ọ̀túnlẹ̀ ẹ wá gbà o mo ti náwó tán mo ti fowó mu kíní tán. gbogbo àwọn oògùn yìí ó jẹ́ kí n lose focus ó jẹ́ kí n lose self respect ó jẹ́ kí n lose um, integrity bíi kí n fọwọ́ fa owó bíi kí n fẹ́ bá àwọn àbúrò mi obìnrin lájọṣepọ̀ bíi kí n fẹ́ ẹ mọ àwọn oríṣiríṣi ìwàkiwà tó jẹ́ pé kò yẹ kí wọ́n bá lọ́wọ́ ọmọ rí. mo ti wo mo ti fẹ́ fi sílẹ̀ mo ò rí ọ̀nà mo ti fọ straight nígbà mi gbọ́n máa pé ṣé kí n lọ para mi àbí àwọn tí ìjẹ́ kan mo gbé sórí ìdúmọ̀tà eh, lórí bíjì ìdúmọ̀tà ni mo tàbí kí n kó sómi ni. stigma yẹn gan ló ti wá jẹ́ kí n lọ sínú drug yẹn gangan gangan àti padà torí ìgbà tí mo filẹ̀ ní twenty twelve ìgbà tí mo wá dé padà sílé mo máa rí bí àwọn washing ṣe ń treat mi gbogbo àwọn kíni wọ accept mi so ìgbà míì tọ́ba ti tọ́ba ti fún mi ní body language àbí tọ́ba ti wò mí bákan orí mi máa kàn spark alcohol light bóyá sìgá gbígbó máa fi calm down so gbogbo àwọn kìíní ló máa ń jẹ́ kí a padà lọ sí ká máa lu. fún àwọn tó ń lo ògùn olóró cocaine revlon revlon àti tramadol eh, codeine lóríṣiríṣi ni pé kò sí nǹkan bẹ̀ cocaine heroin igbó mímu kò sí nǹkan bẹ̀ mọ́ fún wọn pé kán fi sílẹ̀ kán jáwọ́ kúrò mẹ́ẹ̀ káwọn òbí dẹ̀ máa ṣe àkíyèsí ọmọ wọn dáadáa ní jíjáde àti ìwọlé àti ìbágbépọ̀ wọn. tó bá ti ní ìrò láti fẹ́ jẹ́ nǹkan gidi láwùjọ pé ọ fẹ́ jìyàn gidi láyé ẹ̀ máa wulẹ̀ sópọ̀ fẹ́ fẹnu ba ògbó lóró yẹn. ìwọ tó bá dẹ̀dẹ̀ wà ń bẹ̀ tó bá ti rí pé torí àwọn kan máa sọ pé kò sẹ́ni tó lè fògbó lóró lẹ̀ irọ́ dẹ̀ ni irọ́ ni olùfilẹ̀ tó bá wù ẹ́ ọkọ ni problem tí ìjọba ní wípé wọ́n understand wọ́n understand issue drug issue yìí wọ́n rò bí àtọ́ba ọkọ̀ ban codeine wọ́n kan ban marijuana ló máa ṣe bọ́ kò ṣóun ló ṣe ṣèbí ìgbà tó ti ban codeine nísìn wọ́n ṣe ń lo codeine nǹkan tí ìjọba kan ṣe wọ́n kàn jẹ́ kí awareness wà nínú kí àwọn boys as in kí everybody máa lo kíní ìgàn jù torí pé ìgbà tó wá bánẹ̀ everybody wọ́n rò bí ah, ah, kí ló wà nù kíní tó fi bánẹ̀ so bánẹ̀ ló ń ṣe problem problem is awareness and and ka create rehabilitation ka ka create bi ibi tá máa fi àwọn àwọn tó ti fi kíní síbẹ̀ ka ka train wọn ka empower wọn. a nídìí ìgbà ìgbà àgbàjọwọ́ àwọn èèyàn láti ṣe nǹkan tá à ń ṣe irú ara nǹkan tá à ń ṣe ni pé à ń lọ kiri àwọn schools à ń lọ kiri àwọn tertiary institutions à ń lọ kiri àwọn communities à ń lọ kiri àwọn churches à ń lọ kiri àwọn mosques. Hmm, Fẹ́lá ó sọ̀rọ̀ ní. <laughs> ilé tí mo gbọ́ ìkìlọ̀ tó fẹ́ kí n sọ ah. àfikọ́ lọ́ọ́ máa ṣàánú wa ni. ọlọ́run ṣàánú wa ni. ah njẹ́ o tiẹ̀ mọ̀ pé àwọn egbògi olórí tó wọ́n á lò láyé sí hmm. ó fẹ́ẹ́ pọ̀ ju èyí tó ń lò láyé ọjọ́ òun lọ hmm, hmm, ó ṣàmà gbọ́ dọ́ọ̀lù dọ́ọ̀lù bó ṣe ń gbọ́ tramadol lọ́ọ́ gbọ́ rẹfinọ àbí kí náà ti ń pè wọ́n á ṣàwá dọ́ọ̀lù dọ́ọ̀lù dọ́ọ̀lù títọ́ ọpọlọ àfi wá dọ́ta pátápátá ah, wọ́n tún máa pò papọ̀ ah, Fẹlá àwọn èèyàn ń ṣe nǹkan o hmm. tó bá wá pò papọ̀ tán wọ́n lè pò sínú omi àbí inú ẹlẹ́rìndòdò wọ́n wá pè ní omi gọ́tà gọ́tà wọ́tà wọ́n làwọn science student àwọn ṣe laboratory. Ah! báwo ni ẹ ti máa ṣe máa mu omi omi gọ́tà omi gọ́tà àwọn kan wà tẹ́ pé tí bá tẹ̀ rómi gọ́tà wọ́n á lọ lé ìyàgbẹ́ eh. wọ́n máa fi òórùn gbẹ́ àtòórùn tọ̀ sí mọ́ni. àbúrò nìkan. mọ̀sánmọ́ mọ̀sánmọ́ mọ̀sánmọ́ ah tí wọn bá tó àwọn kan tó máa ń fíìmù ó pọ̀ lọ́pọ̀lọpọ̀ àlè dárúkọ lórí afẹ́fẹ́ ah, ah, ah. kọ́lọ̀ ń ṣàánú wa ni o kọ́lọ̀ ń ṣàánú wa ni. Hmm. ibo la wa ń lọ nílùú yìí gan-an ibo la ń lọ láyé yìí gan-an báyìí. kò yé mi. ọtí ọtí ọtí náà hmm. ara àṣìlógún ni hmm. pàápàá jùlọ tá a bá mú ní àmupara. aboyún tó bá mu ọtí náà ó ń ṣe ògùn lónìí ọmọdé tó mu ọtí ó ń ṣe ògùn lónìí Paul ó má jẹ́ ká sọ̀rọ̀ púpọ̀ jẹ́ ká dọ́dọ̀ dókítà wa Hmm, tótọ́ ló sọ tótọ́ ló sọ dákun mo mọ̀ pé bẹ́ẹ̀ ti ń gbọ́ wàyí ẹ ti ní àwọn ìbéèrè kan àbí méjì tẹ́ ní lọ́kàn láti béèrè ẹ má ṣèyọnu ẹ fìdílé nǹkan dókítà ọlá ahmed ti wà níkàlẹ̀ láti sojú abẹ ń kó ẹ̀jẹ̀ àdọ́dọ̀ wọn. a àsìkò yìí ní báyìí mo wà pẹ̀lú dókítà ọlá ahmed ìyẹn principal medical officer fún kwara state ministry of health ẹ bá wa kí àwọn ará lẹ́sà. ẹ̀yin a kú dédé ìwé wa ṣé dáadáa nílé wa ẹ ṣé gan ni sà adúpẹ́ pé àpèyìn tẹ́ jẹ́ wa aláwọn òbéèrè díẹ̀ tá a fẹ́ béèrè lọ́wọ́ yín lórí àṣìlò oògùn táwọn olóyìnbó ń pè ní drug abuse inú wa jẹ́ dùn tẹ́ bá bá wa ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ ṣókí báyìí ní ọbẹ̀ oge ẹ jọ sà kí ni à ń pè ní àṣìlò oògùn gangan. ìtumọ̀ drug abuse àti àṣìlò oògùn kò ṣeé tú báyẹn ìgbọ́n tó máa ní àsìlò oògùn ní yorùbá bí ìgbà kan ní kó lo oògùn méjì olo mẹ́ta àbí wọ́n ní kó lo méjì olo mẹ́rin àbí wọ́n ní kó lo méjì olo ẹyọ kan iná àsìlò àbí wọ́n ní kó lo lẹ́ẹ̀mẹ́ta olo lẹ́ẹ̀mejì ṣùgbọ́n tá a bá wo ní tí òyìnbó ń pè ní drug abuse ó ní pé tó bá ti di pé a fẹ́ lo oògùn láti rí i pé yóò mú kí ọpọlọ wa ó yíra padà hmm. láti fún wa nígbádùn. Mm sẹgbàrà yìí báyẹn n tí òyìnbó ń pè ní drug abuse ó yàtọ̀ sí pé àṣìlògùn ní yorùbá n tí yorùbá òyìnbó ń pè ní drug abuse ó ní pé tó bá ti di pé èèyàn fẹ́ láti lo oògùn kan tó yẹ pé oògùn yẹn ti bá ti lò ó yóò fún mi yóò yí ọpọlọ mi tó yẹ pé yẹn fìlì pé ìgbádùn pé à ah, ń gbádùn bóyá ẹni tí inú bàjẹ́ ń sìn tó wá pé à ah, tí bá ti lògùn ẹ máa yóò pàrònú rẹ máa gbàgbé kíní yẹn then ìtàn pè ní drug abuse nìyẹn so ó yàtọ̀ sí drug misuse hmm? sóyé so ẹhẹn so ó yàtọ̀ síra wọn pé kíní ó ṣòro láti tú directly sí yorùbá pé drug abuse sóyé àmọ́ tí yorùbá ń pè ní drug abuse náà ni pé kéèyàn máa lo oògùn tó jẹ́ pé èèyàn ń lò láti sọ pé òun fẹ́ kí ó fún un ní gbádùn ní yorùbá ń pè èèyàn pè ní drug abuse nìyẹn. ẹ ṣe gan ni sà kí wàá ní um, àṣìlò yẹn gan tá a mọ̀ sí um, self medication àbí misuse of drug. ẹ ẹ ìtàn pè ní self medication àbí kéèyàn lo oògùn ní bí ó ṣe yẹ best medication o ní pé o ò mọ tí nǹkan ti ń ṣe ọ́ dáadáa àbí o tiẹ̀ mọ́ gan bọ́ ọ ìṣe wọn ò lẹ́kọ̀ọ́ nípa iṣẹ́ oògùn kọ́ wá ní kíní kan sọ inú rún ọ́ kọ́ wá sáré lọ rògbò ẹ bá mi ta ẹ ra flagy ẹ bá mi ta flagy ó ti mú àwọn yẹn lára jù ẹ bá mi ta flagy ẹ bá mi ta ọlọ́jà funfun ọlọ́jà pupa káwọn yẹn máa lò ẹ ẹ self medication nìyẹn okay drug misuse ó tó yàtọ̀ pé bóyá dókítà ti ní kó lo oògùn kan dókítà ti kò gbọ́ pé oògùn paracetamol lílé yóò lo méjì láàárọ̀ méjì lọ́sàn méjì lálẹ́ kí wọ́n wọ́n pe ah kí ni yóò ṣiṣẹ́ dáadáa fún mi tó mi tó bú sí yẹ jẹ́ kí n lo mẹ́ta hmm. sóye àbí ẹ ọ̀tọ̀ ní tán kò oògùn fún fún ẹ wọ́n lórí ń fọ́ ẹ náà fi lo oògùn wọn kọ oògùn fún ẹ ọwọ́ ara nìkan tí òun náà lórí ń fọ́ òun bóyá orí fọ́ ti tiẹ̀ ìfúnpá gíga ló fà torí fi ń fọ́ ẹ nìyí ẹni tí ń dẹ̀ malaria ó wà ní ah, ìgbà tó ní fún mi lọ́jọ́ sí oògùn tó fún mi lé o fún ẹnìyẹn ní oògùn fún pàgà sáré hmm. kó lè ṣe ìjàmbá fẹ́ nìyẹn bó yàtọ̀ sí abuse tí àwọn olóyìnbó ń sọ pé tán pè ní drug abuse abuse ni pé àwọn oògùn olóró hmm. ni wọ́n máa ń lò fún drug abuse hmm. sóye àwọn oògùn olóró ni wọ́n máa ń lò fún drug abuse tẹ́ pé yóò yí ọpọlọ padà tí yóò fi àròkè bóyá inú gbádùn ló ń wá tó jẹ́ pé kò ní mọ̀ gan tẹ́ pé yóò máa tọ̀ sára yóò máa ẹ̀rí yóò lọ sùn sí gọ́tà àwọn kan tí ò yẹ kó máa ṣe yóò máa ṣe pẹ̀lú irú ẹ̀. ẹ ṣe gan ni dókítà wa kí ni ìdí táwọn èèyàn fi wá ń ṣe àṣìlò oògùn àti pé ṣé àṣìlò oògùn níṣe pẹ̀lú ọjọ́ orí. ẹ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ sì kọ́ àmọ́ àpẹẹrẹ ti fi hàn pé àṣìlò oògùn wọ́pọ̀ láàárín àwọn ọ̀dọ́ àti wípé ṣe rí àwọn nǹkan tó ń súnyàn sí gbègbè kí èèyàn máa ní àṣìlò oògùn ó pọ̀ ní oríṣiríṣi ní tábà wo nǹkan tó ṣẹlẹ̀ ní agbègbè wa ní lẹ́nu ọjọ́ mélòó kan sísìn àbí ọdún mélòó sísìn wàá rí i pé ìgbésí ayé ò rọrùn fáwọn èèyàn hmm. e, ara ni àwọn èèyàn púpọ̀ jù sóyè ẹlòmíì iṣẹ́ bọ́ lọ́wọ́ ẹ̀ ẹlòmíì ó lọ́mọ kò rọ́mọ tọ́ nílé ìwé ẹlòmíì ọmọ mi wà tó pé wọ́n lè kó òkòrówó san ni wọ́n lè kó ní skul àbí ó ṣe àṣemáṣe kan ní skul wọ́n lè kúrò sóyè tó bá ṣèṣì bọ́ sí ọwọ́ ibi tó ti lè rí oògùn tó lè lò ó yóò bẹ̀rẹ̀ sí ni wọn di pé yóò máa lo oògùn tí yóò fi pa ìrònú bá tí lóòrùn bá ti pọ̀ jù yóò lo oògùn rẹ yóò fi pa yóò lọ fi pa ìrònú rẹ ìgbà míì wà tó yẹ pé kìnnì kan táwọn ìlú ń pè ní peer pressure àwọn ọ̀rẹ́ mi ń ṣe léyìí èmi náà fẹ́ ṣe èmi náà fẹ́ belong sí àwọn kìnnì ìyẹn ló kọ́mọ̀ jù lọ́dọ̀ àwọn ọ̀dọ́ tó yẹ pé onáà dúkìá ah, o ò já sí o mọ báyìí sí ń lọ o bá ti bẹ̀rẹ̀ onáà dúkìá ó bẹ̀rẹ̀ sí ní ṣe nìyẹn àwọn kan wà tó yẹ pé ẹlòmíì wà tó yẹ pé kò ó sì pé bóyá ó wò òun náà bóyá àìsàn kan ló dààmú ẹ̀ bóyá ó ní pàdàbàjọ àwọn tó bá ní pé ó ní ibìkan tó ń dùn wọn lára bóyá ó dálé apá ó ní accident wá dálé egun àbí fúdi kan àbí kejì àbó ní cancer wọ́n wá fún ní oògùn àwọn abẹ́rẹ́ kan wà tá a máa ń fún yàn àtàwọn oògùn tó máa ń fún yàn tó pé yóò jẹ́ kí ìnira yẹn tètè lọ ṣùgbọ́n ara iṣẹ́ tó máa ṣẹlẹ̀ ni pé tí ìnira yẹn bá lọ yóò jẹ́ kí yẹn máa fìlì gbádùn lára so tó bá di stage kan yẹn bá lò stage kan oògùn yẹn ẹsẹ̀ tó nǹkan tó ń ṣe lára ó ti san ṣùgbọ́n oògùn yẹn ti wá mọ́ lára kò ní fẹ́ fòògùn yẹn kalẹ̀ mọ́ so yóò sì máa lo oògùn yẹn lọ àbí ìgbà mi wà tó yẹ pé bóyá àwọn tí wọ́n ń ṣe eré ìdárayá àwọn tí wọ́n ń kọrin ẹlẹ́mìíràn tí ò bá tí ì mu oògùn olóró kò lè ṣe ìrẹ̀mí tó yẹ pé tí bá inspiration thank you wípé òun ni ó gbé ìmọ̀ wá fún un ẹlẹ́mìí àti ọkọ̀ mọ́lẹ́bí àwọn pé tí ó bá tó bá kàwé gan yóò ní ah, igbó ni òun fi kàwé tiẹ̀ mm. ẹlẹ́mìí orin ni igbó ni ó fi ń kàwé ẹlẹ́mìí kókè ni sóye so àwọn nǹkan lóríṣiríṣi báyẹn òun ló máa ń sún yẹn dé gbègbè kí ó di pé yóò bẹ̀rẹ̀ sí máa lo oògùn olóró tí ó fi àrí pé yóò di pé ó di drug abuse. ẹ kú àtúntò ní sà um, kí wàá ní àwọn oríṣiríṣi ọ̀nà tá a lè gbà lo àbí tá a lè gbà ṣí ṣí oògùn lò ẹ oní náà ni pé mo sọ pé ọ̀nà méjì náà ni alákọ̀ọ́kọ́ mẹ́rin náà ni pé bóyá tí wọ́n bá dókítà ti kògùn fún yàn pé kẹ́ lọ lò báyìí lọ lò báyìí ẹ rí i pé pàtàkì jọ àwọn oògùn olóró yẹn ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ pé tí òun bá ti pé dókítà ló bá kọ ẹ lè ríra ṣùgbọ́n àwọn èèyàn wa torí ìfẹ́ owó wọ́n ṣe jàmbá fáwọn èèyàn púpọ̀ tó yẹ pé àárẹ̀ lómi tó yẹ pé dókítà kọ fún un àmọ́ oògùn tó yẹ pé dókítà bá kọ fún yẹn tí wọ́n tà fún ní five hundred naira tán bá ti mọ̀ pé ẹni yìí ó ti oògùn yìí ti di nǹkan máa la ó ti bára kú sí la filẹ̀ kódà àwọn àtà ní ten thousand naira hmm. ńlá fi rí i pé àwọn tán lo oògùn olóró kódà àwọn máa ń ta dúkìá wọn láti lè pé wọ́n lo oògùn olóró yìí so ẹlòmíì wà pé dókítà ló kọ fún tẹ́ pé dókítà ń lò tó bá ti wáyá tó bá ti kó o ti mọ̀ lára kò lè filẹ̀ mọ́ dókítà ò ní kọ fún báyẹn kó lò báyẹn so yóò wá lọ gbẹ̀yìn yóò lọ mọ̀ ra àwọn tí wọ́n tẹ̀ máa ń tà fún wọn torí ìfẹ́ owó táwọn fẹ́ gbà lọ́wọ́ wọn wọ́n á tà fún wọn torí pé ọ̀pọ̀lọpọ̀ ibi lọ́wọ́ pé kò sí àmójútó tó fún bí àwọn ilé ògùn wa tán ń ta ògùn mm. ẹlòmíràn kan tí yóò tiẹ̀ ló ilé ògùn kan tẹ́ pé kàn ń ta alábẹ́lé ni mm-hmm. wọ́n máa ń dá wọn mọ̀ àwọn tó máa ń mọ̀gùn àwọn yẹn máa ń dá wọn mọ̀ so àwọn náà sì mọ bí wọ́n ti máa ń rògùn yẹn so àwọn ọ̀rẹ́ ẹ bá sọ pé peer pressure wà ń bẹ ọ̀rẹ́ kan nígbà ah, má wọrí wọn á ta fún ẹ wọn á ta fún ẹ nǹkan tó yẹ dúdú five hundred naira lọ wọn á ta fún ẹ ten thousand twenty thousand bó bá ṣe mú sí lásìkò yẹn ni ó rẹ̀ láti ta fóònù yẹn ní owó kékeré so àwọn míì sọ pé bóyá gẹ́gẹ́ bá ti sọ lẹ́ẹ̀kan pé inspiration ni nítorí pé wàá inspiration pé ó fẹ́ kọrin ni ó fẹ́ kàwé ni ní tí ó jẹ́ kó kó ló pé ní tí ó fún ní agbára láti ṣe nìyẹn so ní tó fa kí ni ẹlẹ́mi ìbànújẹ́ ìbànújẹ́ pé ìnira dé ní tó wá léwu jù ẹ ni pé domestic violence ó lè súnyàn dé kí ẹ̀ máa lò hmm. oògùn gangan náà tún lè fúnyàn dé kí ẹ̀ máa ní domestic violence. Mm -hmm torí pé ẹni tó bá ní tẹ́ pé bóyá ìyàwó ni ọkọ ẹ̀ bá ní lára pọ̀ ju gbogbo gbà yóò fẹ́ rí ìdùnnú yóò rí pé yóò mọ̀ wá kíníkẹ́ tó mọ̀ dín nínú yóò mọ̀ lógún lóró bóyá kọ̀ọ̀kan náà ni ò rí ìdùnnú nínú fámílì ẹ̀ yóò wà ọ̀nà bí i pé yóò ṣe rí ìdùnnú tẹ́lẹ̀ nígbà tó bá rí pé ó bá tún lóògùn lóró yìí jù tínú tó bá ń disturb rẹ̀ pọ̀ jù nígbà tó bá rí pé ó fẹ́ lóògùn lóró yẹn tó bá ara bá ní ó fẹ́ lóògùn yẹn gbogbo ẹni tó bá lẹ́gbẹ̀ẹ́ gbà yẹn yóò mọ̀ karamọ́ wọn ni àbó nídìí owó tó fẹ́ fi rà kò sí ní tí ò lè ṣe ó lè gbé dúkìá nílé ẹ̀gán ta láti kékeré àyìn yóò tún máa kọ́ sí i yóò tún máa dá wàhálà kalẹ̀ sínú ilé so oríṣiríṣi ọ̀nà tí oògùn olóró fi ṣe ìjàmbá fún yàn àti lẹ́nu ìjọba pé bóyá oògùn olóró lò tó fi lọ parẹ́ hmm. tó fi parẹ́ kò nímọ̀ pé tí o ti fẹ́ para òun tó ti inú ẹ̀ ti dùn ju bó ṣe yẹ lọ yóò dẹ̀ parẹ́ ẹlẹ́mìíràn pé oògùn olóró pọ̀ ju tó yẹ kó lò lọ ni o tí ó kọsà àtàtàkì fún hmm. tí ó fi kú ẹlẹ́mìíràn pé oògùn olóró òun gẹ́gẹ́ ló kọsà failure fún àbí kó kọsì liver failure fún àbí kó kọsì kidney failure oògùn olóró kọsì gbogbo ẹ̀ fún yàn sóyè ògùn ló ti bàbá pé bóyá ògùn nígbà tó ìtó ní gbádùn ara ẹ̀ jù kò mọ̀ ìgbà tó lọ sí jàǹbá fún ẹ tó tún lọ para ẹ̀ hmm. sóyè àbí kó pa ẹlòmí ẹlòmí tó yẹ kó ti lògùn olówó tán tí ń wa mọ́tò ó lè lọ pa ẹ ọ̀pọ̀lọpọ̀ wá accident wà pé ẹ nímọ̀ ẹ kàn mọ̀ pé ah, láàrin ikú lè fa accident ẹ nímọ̀ pé ẹni ti gbogbo lóró ògùn olóró sì ni kò dúró lórí kokéènì kan gẹ́gẹ́ mú sí sọ even hmm. ọtí ọtí àmuparo ọtí àmujù ara abuse náà ni sóyè so àwọn tí jàǹbá tí ògùn olóró lè ṣe fún ara èèyàn tó sì lè ṣe òun ló sì jàmbá fẹ́ni tó mú yóò sì jàmbá fẹ́ni tó wà lẹ́gbẹ̀ẹ́ yóò sì jàmbá fáwọn ẹbí ẹ̀ ó lè jàmbá fún aráàlú tí wọ́n bá ní oògùn lóró tó bá tó bá ti ní àìsàn àrùn oògùn lóró. ẹ ṣé gan ni dókítà wa ní àkótán sá kí wàá ní àwọn ọ̀nà àbáyọ láti dènà àṣìlò oògùn gẹ́gẹ́ bí onímọ̀ ìjìnlẹ̀. ẹ ṣe rí nǹkan bẹ́ẹ̀ ta náà ni wọ́n máa ń ṣe láti lè rẹ̀ tó bá ní àìsàn yìí tó bá ti kọ́kọ́ bẹ̀rẹ̀ ẹ̀yin náà ẹ̀yin náà ti mọ̀ lára rẹ̀ pé tí ìwọ́n bá ti rí pé ah, ah, oògùn kó wà ti pẹ́ pé tí n bá ti lò ara mi ò ní ṣe dáadáa kò ti fura pé o ti fẹ́ ní àìsàn oògùn yìí nìyẹn tó yẹ tó ń pè ní drug abuse tí ìwọ́n bá ti rí pé ah, tí n bá ti ara mi ṣe bákan bọ́n bá ti lo oògùn yìí ara mi máa ṣe fura síra ẹ̀ tó yẹ aha tó bá ti di báyìí ìwọ náà ti mọ̀ pé àwa láti dé wáyé pọ́tì náà ni o tó bá pé igbó ni o àbí pé àwọn oògùn olóró náà ni ó jẹ́ tó bá rí pé àtìmíbá ti lu ara mi ò ti ṣe àbí àtìmíbá ti bàjẹ́ mo ti máa fi oògùn ẹ pa ìbọnú rẹ mo ti mọ̀ pé bó ti ń bọ̀ nìyẹn then àwọn tó bá wà lẹ́gbẹ̀gbẹ̀ nìyẹn ní táwọn náà lè máa rí ni pé tó bá ti rí pé ìyẹn kan lẹ́gbẹ̀ẹ́ kó kàn máa dákú normal tó kàn ní kéde lọ́sọ̀rọ̀ nìkan ló wà ló kàn dákú sínú ilé ẹ̀fúrasí problem ìgbà fún àjọkẹ́ òkàn rí pé yóò kàn máa dájú kú fúnra ẹ̀ lásán kò ní dá sí anybody ìdẹ́gbẹ́ tó bá tún yá ẹ̀ kàn rí pé yóò kàn máa dá rẹ́rìn yóò kàn máa ṣe à ẹ máa gbé à kí ló sì bọ̀ bẹ́ẹ̀ sí pé kò gbé pé ó ti ní oògùn olóró nìyẹn àbí kó jẹ́ pé bóyá tí ò bá lóògùn yẹn tó yẹ pé wàá mọ̀ sí wọ́nà wọ́nà torí àwọn kéré kan àwọn táwọn pé ní withdrawal tó bá ti tó bá ti tó bá ti rógùn yẹn lò ìnira òde bí ara ó máa ní kò ní lè jòkó kò ní lè ṣe kíní àfi kó sàárí oògùn yẹn ara nǹkan tí ó máa ṣe náà nìyẹn tó bá wá ti di pé èèyàn di pé oògùn yẹn tó bá ti ń lò léra léra léra léra tó bá yá yóò padà ṣe ìjàmbá fún kíndìnrín yóò padà ṣe ìjàmbá fún ọpọlọ yóò ṣe ìjàmbá fún ọkàn yóò ṣe ìjàmbá fún ẹ̀dọ̀ báwo wá ni a ṣe máa ń tọ́jú ẹ̀ ìtọ́jú ọ̀nà mẹ́ta náà ló pín sí ìtọ́jú ẹ̀ ni pé bá a ti gbà á lọ́wọ́ ẹni yẹn so ìtọ́jú ẹ̀ náà ni pé ìtọ́jú ẹlẹ́ẹ̀kejì ni pé báwo lẹni yóò sì ní padà síbẹ̀ ìtọ́jú ẹlẹ́ẹ̀kẹta ni pé bẹ́ẹ̀ ni yóò sì wá padà sí gbé ìgbésí ayé tó nọ́mà padà so yé so àwọn tí ò bá tí ì lọ́jù lára wọ́n lè ìyẹn lè ṣe fúnra rẹ̀ nílé tí yóò sá fún yóò sá fóògùn yẹn bó tó bá ti di pé tó bá ti fògùn yẹn kalẹ̀ ìnira ń bà dẹ́ ó ti di pé yóò nídìí ìtọ́jú àwọn akọ́ṣẹ́mọṣẹ́ oníṣègùn òyìnbó nìyẹn so yẹ tí ó ní rehabilitation náà ń pè yẹn rehabilitation pín sọ́nà méjì ó lè máa lọ kó máa padà wálé omi wà tó jẹ́ pé wọ́n á ní láti dá dúró sí hospital tó jẹ́ pé yóò sí hospital fún àsìkò díẹ̀ torí pé àwọn nǹkan yẹn ó ní láti pé wọ́n á fún fi oògùn míì dípò kíní yẹn fún un jẹ́ pé ìnira tó kíní yẹn kó bá tí ò bá ti lò mọ́ wọ́n á fún wọn bóyá abẹ́rẹ́ ní abóògùn wọn máa fún wọn á dẹ̀ máa mójútó láti rí i pé kò tún padà sí ìdí ẹ̀mọ́ torí èmi wà tó pé tó bá ti kẹta láti filẹ̀ láàrin ìṣẹ́jú méjì ó tún ti wóògùn yẹn lọ sóye so ìrora sọ pé ó lè jẹ́ pé rehabilitation tó bá ṣe fún èyí ni láti lè tọ́jú ẹ̀ padà tí ó fi lè gbé gbèsè ayé náà má padà ó rí pé kí wọ́n di pé wọ́n dàdú hospital ọkọ̀ tọ́jú ẹ̀ dáadáa padà náà sóye ẹni gbọ́ mẹ́ta tí mo sọ ń sìn alákọ̀ọ́kọ́ ni pé ọ̀nà wo lẹ́gbà tó yẹ pé kò fi ní lo oògùn yẹn mọ́ sóye èyí tó ti ń lò kó dáa dúró kó mọ́ lò mọ́ ṣùgbọ́n tó bá dáa dúró ewu ni pé ó tún lè padà síbẹ̀ so ọ̀nà wo làgbà tá a fi dínà tó yẹ pé kò tún ní padà sí díẹ̀ mọ́ ẹlẹ́kẹta ni pé tí ò bá wá padà sí díẹ̀ mọ́ bóòlù á sì wá dá padà tẹ́ pé yóò gbé gbèsè ayé tó nọ́mà tó wáyé pé àìsàn kan ti wà lára rẹ̀ tó ti kọ́ sí lára dá sí lára àtọ́jú àìsàn yẹn kalẹ̀ yá padà tí ò bá sí àìsàn pé wọ́n ran wọ́n ran ló ṣe bóòlù àìsàn jẹ́ pé yóò fi gbèsè gbèsè ayé tí ó dá padà. ẹ ṣe gan ni dókítà wa ohun dókítà ọlá ahmed lè ṣègbọ́tàn yẹn inú wa dùn pé àpè yẹn jẹ wa a nírètí pé tá pè é ní ọjọ́ míì ẹ ó jẹ wá sá. lágbára ọlọ́run. hello doctor. Can I get the tramadol for the road? Body they pay me oh. Let's make I check your body, then I will tell you waiting you need. Hello doctor, I know it's the way to. I know it's the way to. to make I check your body, then I go tell you waiting you need. Hello, doctor. No need to check me. I know say now waiting my body need. Is it your body? I don't be wait. Oh. I don't be wait. Hello, doctor. You see, I am coughing. I need codeine or oh, I go enter coughing. vex make I check your body. I know fit to wait. Wait till you need. Paul. orí pé mo bèrè lọ́wọ́ ẹlẹ́rìí ní títẹ̀sẹ̀ bèrè tó pé ṣé a sì ní àwọn orin báyìí ní. ẹ ó mọ̀ pé mo sọ bẹ́ẹ̀ pé ó wà ó wà. orin lẹ̀ nìyẹn kọ ó dà ká máa ní sùúrù à ń sọ látàárọ̀ à ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ egbògi olóró là ń sọ látàárọ̀ ṣùgbọ́n àwọn kan náà wà tó jẹ́ pé oògùn tí dókítà fún wọn náà máa máa lò ìyẹn náà ò dáa dókítà amẹnubà kò dáa rárá àbí Paul kò dáa o ohun tí ò bá ti dá ọ lórúkọ méjì bí dókítà fún ọ lóògùn pé kò lò ó wá rí i pé ayálégbé yín àbí ọ̀rẹ́ rẹ náà ara rẹ ò yá ó wá lọ múrò oògùn bẹ́ẹ̀ ó wá fún àṣìlò oògùn náà ni oògùn tí dókítà wa ò kọ fún wa àṣìlò oògùn náà ló ń jẹ́. ẹ̀yin ará ilé tá bá rí ènìyàn tó ń lo egbògi olóró tó dẹ̀ fẹ́ bọ́ níbẹ̀ tó fẹ́ kúrò nínú kó máa lo egbògi olóró àwọn ìgbésẹ̀ wà tí ó lè gbé kì í ṣe òpin ayé lákọ̀ọ́kọ́ náà eh, ó máa da kí o lọ sí orí ẹ̀rọ ayélujára social media tàbí internet kó lọ wá àwọn ẹgbẹ́ rere tí wọ́n jẹ́ pé iṣẹ́ tiwọn ni láti gbàyàn lọ́wọ́ lílo egbògi olóró. bákan náà ẹ jẹ́ àyàgò fún àwọn ọ̀rẹ́kọ̀rẹ́ hmm àwọn òbí ẹ jẹ́ à mọ ìrìn tọ́mọ wa ń rìn mhm. ká mọ orú àwọn ọ̀rẹ́ tí wọ́n ń kó ká mọ orú iṣẹ́ àti ìṣe tí wọ́n ń ṣe. ẹ dẹ̀ wá rí i pé ètò yìí ò tán síbí o gbogbo nǹkan tẹ kọ́ lónìí ẹ rí i pé sọ fún àwọn èèyàn yín ṣe kókó. wo fẹlá òjá máa múra lé báyìí. ilé e, yànnà. ah ah o like ilé o fẹ́ràn lé ah ah ní ìrìjù báyìí lọ lórí ètò fún ọ̀sẹ̀ tòní a dúpẹ́ lọ́wọ́ dókítà wa dókítà Ọlá Ahmed iléeṣẹ́ BBC News Yorùbá fún iṣẹ́ takuntakun tí wọ́n ṣe fún àǹfààní tó fún wa láti lè rí iṣẹ́ wọn lò. a tún dúpẹ́ lọ́wọ́ olóòtú ètò yìí ọ̀gá wa Babátúndé Òkúnlọ́lá àti gbogbo ọ̀gá wa pátápátá ẹnjìníà tó bá wa ṣoṣẹ́ ìpọ̀ ẹnjìníà Nels D adẹ̀dúpẹ́ lọ́wọ́ àwọn akẹgbẹ́ wa tó kù adúpẹ́ lọ́wọ́ Dàpọ̀ Olúyìdé Stephen Best Woko Collins adúpẹ́ lọ́wọ́ gbogbo yín pátápátá iṣẹ́ takuntakun lẹ́ ń ṣe ẹ ànírírí jù báyìí lọ lórí ètò ó tún dọ̀sẹ̀ tó ń bọ̀ títí dọ̀sẹ̀ tó bọ̀ àlàáfíà rẹ̀ lètò ètò làlàáfíà rẹ̀ ó dàbọ̀. Give me cannabis, ọ̀sẹ̀ sí mi là, please.